pàtàkì kíkéde pàtàkì wa fún wa ó dàbí pé ó máa ó fẹ́ rọ̀ mí lọ́rùn díẹ̀ láti fi gẹ̀ẹ́sì sọ̀rọ̀ nítorí ta ju èdè abínibí wa lọ ẹ ṣe pé mi ò lè sọ abínibí náà but gẹ̀ẹ́sì yẹn máa fẹ́ rọ̀ mí lọ́rùn díẹ̀ ju yẹn lọ nítorí àwọn kọ̀ọ̀kan tí mo máa ní láti sọ bóyá interpreter lè bá mi máa translate sí yorùbá. Um, first and foremost, I want to ascribe all glory to the Almighty God for making today a reality. Ah, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí Ọlọ́run jẹ́ kí èyí ṣe é Secondly, again, I want to celebrate our father and mother in this ministry. Àwọn màmá wa àti bàbá wa tó wà nínú ìjọ yìí a They are the reason why we are here today. Ṣé wọ́n fi wà níbí? By special recommendation. Now, they are the one that made us to be here today èdè tí a fi wà níbí lọ́jọ́ tèmi ti rí tiwọn ni. because of that please kindly join me to celebrate them na for a grand occasion. God bless you. Ọlọ́run á kò fún uh, Let me quickly say this before I forget. Ẹ jẹ́ kí n tètè ṣe yìí kí n tó gbàgbọ́ sọ yìí kí n tó gbàgbé. I have been in the wá sínú ìjọ ìrí. But I did not know that I am coming here even when I left home. Mi mọ̀ wípé mo máa wá síbí níjọ́ náà nígbà tí mo tẹ̀ kúrò lé àbí lẹ́ni. Òkè lẹ́ni mi jẹ́ àmọ̀ pé mo máa wá síbí nígbà tí mo kúrò nílé. I know I was going to a church. Mo mọ̀ wípé mo lọ sínú ìjọ kan. But I never knew where I was going. Ṣùgbọ́n mi mọ ibi tí mò ń lọ. But my director who was leading me actually know where he was leading us. ẹni tó ń darí mi ó mọ ibi tó ń darí mi lọ ṣùgbọ́n èmi ò mọ ibi tó ń darí mi lọ. in the person of pastor ad. ní torúkọ wọn jẹ́ pastor Eddie. please can you help me to celebrate. ẹ jọ ẹ bá pàtẹ́wọ́ fún wa. Um, I didn't come alone here ní ìdáwà síbí ní ọjọ́ tèmi. I'm here with the view of my international uh, body. mo wá síbí pẹ̀lú àwọn èèyàn tí a jọ darí ní ọ̀rọ̀ nǹkan ìlú òyìnbó. Now, I, like I said, I was here about seven years ago. Mo ti wá síbí rí bí ọdún méje sẹ́yìn. And uh, incidentally, that was when I was to be crowned officially, to be coronated officially as, a, as an ecclesiastical king. Ìgbà yẹn ló jẹ́ pé a fẹ́ ṣe ayẹyẹ ìwúyè ọba. ọba. So, uh, through one of my old-time friends. Ìkan nínú àwọn ọ̀rẹ́ mi ti pẹ́. I come to meet with our mommy here. Mo wá síbí nígbà náà. Tolúlọpẹ́ Nazareth. Tí à ń pè ní Tolúlọpẹ́ Nazareth. And then, you know, by that time myself and mama we discuss, and surprisingly she told me that she's a princess and uh, at the time then I remember that she also blessed me with a seed of a brand new crown. Nígbà náà, a jọ sọ̀rọ̀, ó dẹ̀ jẹ́ kó yé mi wípé ọmọ ọba náà làwọn náà wọ́n dẹ̀ fún mi ní ẹ̀bùn adé told me that she used to do a lot of crowd. pé àwọn máa ń ṣe adé lọ́pọ̀lọpọ̀. but because of the ministry work she is she is not doing much of it. nítorí iṣẹ́ olúwa kò jẹ́ kán ráyè gbajúmọ̀. but since then after that my coronation. lẹ́yìn ìgbà tí a ṣe ìfinijoyè yẹn. God actually opened some doors for me. ọlọ́run wá sí àwọn ilẹ̀kùn kọ̀ọ̀kan fún mi nígbà náà. and uh, thank God I have my my officials here àti àwọn èèyàn wa tá a wà bí tájọ ń ṣiṣẹ́ within that time that seven years. láàárín ọdún méje yìí. to this time. sí ní di wákàtí ọ̀wọ̀ yìí. I have traveled out of the country for over thirty times. ah mo ti lọ mo ti lọ sí ìlú òyìnbó. so before I will introduce my dream. kí n tó ṣàlàyé àwọn tá a jọ wá. I need to let you know why we are here. mo fẹ́ jẹ́ kó yé wa ìdí tá a fi wá síbí. ah we came on behalf of a nation. a wá ní torí orílẹ̀-èdè. is a new emerging and developing nation. nǹkan tó tẹ̀ ń peter ṣẹ̀bí tó ń dàgbà lọ́wọ́lọ́wọ́ ní orílẹ̀-èdè kan. what we are doing here I think two weeks ago we, uh, we did it a first time to one of the chairman of a whole estate investor. nǹkan tá à ń fẹ́ tá à ti lọ́ọ́lọ́ lè ní a ṣe ní ìlú festac a chairman odidi ìlú kan. Um, what you are about to witness now. nǹkan tí a fẹ́ rí tó fẹ́ ṣẹlẹ̀ láìpẹ́ yìí. by the grace of God myself and uh, my crew. èmi àtàwọn ènìyàn mi. last year in October, we were able to do the same thing for the president of the Republic of Liberia. A ṣe irú nǹkan tó ṣẹlẹ̀ tẹ́fẹ́ rè yìí, a ṣe lọ́dún tó kọjá nínú oṣù kẹwàá, a ṣe fún orí orílẹ̀-èdè Liberia. Olórí orílẹ̀-èdè olórí orílẹ̀ Liberia. Dr. George Manawier, the president of the Republic of Liberia, and uh, the wife and also the vice president. àti ìyàwó àti igbákejì olúlu ibẹ̀. the chief of army staff of the republic of liberia. àti ẹni tó wà ní ìtọ́jú ogun nílùú liberia. as far as the liberian mission is concerned there is only one pentecostal archbishop there the whole of liberia. liberia. yes that uh, archbishop received this international honor a fún ní ọ̀wọ̀ yìí náà ó àmì ẹ̀yẹ rí. we do it once in a year. a máa ti lẹ́ẹ̀kan lọ́dún. two years ago. bí ọdún méjì sẹ́yìn. Uh, we were to present the president of Sierra Leone. a fẹ́ fún uh, olórí orílẹ̀-èdè Sierra Leone. but when we fly to the country it was it was outside the country. ìgbà tá a débẹ̀ òun ò tún sí ní ìlú ẹ̀ òun náà tún ti lọ sí ìlú mìíràn. we went on an emergency assignment. wọ́n pè é ní pàjáwìrì. the the uh, brigadier general the special adviser to the president on security affairs was the one that received the award on his behalf. ẹni tó ń gbani ní ìmọ̀ràn ní orí security òun ló gba ẹ̀bùn yẹn lọ́wọ́ wa nítorí tiwọn. of Freetown in Sierra Leone which is eh, capital of Sierra Leone. Freetown eh, ní Sierra Leone. the mayor. mayor okay mayor of no, Sierra okay. as the governor also okay, receive mayor is same honour. honour. and uh, the inspector general of police too of, of Sierra Leone as a nation also receive the honor. and uh, I can continue like that about three years ago former president of South Africa Honourable Tambo Mbeki received the same honor a fún uh, uh, olórí orílẹ̀-èdè south africa náà bí ọdún mẹ́ta sẹ́yìn. i think uh, around april sir april first if i'm not mistaken the ààrẹ ọ̀nà kakanfò of all yorùbá land yorùbá land worldwide receive this honour on his birthday. a tún ṣe eré yìí náà fún ààrẹ ọ̀nà kakanfò tó jẹ́ ti olórí gbogbo ti yorùbá. it is award that has been received sir. yes sir you know, is an award that has been received in America, in UK, in Canada and several and several places. As if a ti fún àwọn èèyàn kò kéde nílẹ̀ nìkan ṣùgbọ́n nílùú ọba lọ́ba lọ́ba lọ́wọ́. so uh, my director was have uh, been telling us that there is a woman of God that God is using. Oh, ti power bá wa sọ pé ẹnìkan director any come wà tí ọlọ́run ń lò kíkankíkan. and she keep nominating her name and the husband that He wants them to, he wants us to give them a diplomatic uh, eminent icon award, five star award. Wọ́n ní wọ́n sọ wípé àtàwọn àtọ́jọ́ wọn lọ fún àmì ẹ̀jẹ̀ yìí. I will make look into my schedule and I said, though today is very busy, but we will make out a time to make sure that we are here today to confer this international and global recognition award to him to her. There are seven reasons why we give this award. Ìdí méje pàtàkì la máa fi fúnyàn ní àmì ẹ̀yẹ yìí. Number one. Àkọ́kọ́. To appreciate the awardee. Láti lè dúpẹ́ lọ́wọ́ ẹni tán fẹ́ fún láti ohun tó ń ṣe láti lè. We give them I want to appreciate. Ṣé ẹ kú sẹ́yìn? You know why we appreciate them? Ìjẹ́ ìpàdé. Because they they decided that they will live a life that will be a a prosperous a a positive impactful life a good lifestyle. nítorí pé wọ́n gbìyànjú wọ́n pinnu lọ́kàn wọn pé àwọn fẹ́ gbé ìgbé ayé tó máa ní ipa lórí àwọn ènìyàn. if you agree with me you know that there are people like our mummy here that are in Nigeria today do you know what they do child trafficking child trafficking. àìníye èèyàn tó jẹ́ pé lórí ìjọ tó jẹ́ pé àwọn ọmọ ìjọ náà kàn máa rù lọ sí ìlú òyìnbó á lè máa gbowó lọ́wọ́ wọn. for for for organ harvesting. a ìmí ẹ àwọn èròjà tó wà nínú wọn ọ̀nà máa tà lẹ́yọ kọ̀ọ̀kan. wọ́n máa sọ fún àwọn ọ̀dọ́ pé ẹ wo mo léyìn ọmọ láàbùrọ̀d ẹ mọ wọn yín wá ọmọ kéékèèké wọn máa kó wọn lọ bí àwọn kéékèèké báyìí wọ́n dẹ̀ lọ ta ìyá ara wọn ni. they will be sending the part especially the internal ones. wọ́n lè yọ liver kan àti kidney kan kidney kan ìyẹn ń jáwó díẹ̀. two hundred and fifty million dollars bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ but they but her and the husband they said that no they want to live a good life for people to be blessed. gbogbo ayé tó máa ran àwọn èèyàn lọ́wọ́. did they deserve the honour. yes. yes. yes. yes. number two ìkejì ìdíkejì pàtàkì ni wípé. we give our we select people to give and I told you the caliber of people we give this house. a ti sọ fún yín irú àwọn èèyàn tá a máa fún kò kọ́ àwọn èèyàn lásán. sir daddy amobi I, I will be inviting you to on Friday. okay sir. with some selected few people on Friday you will come you will say kábíyèsí that will come and receive this award we have an event to that effect in this award. I mean, you don't do it, right? Yes, sir. Now, what are we talking about? Ìlànà bára So, the the second reason is because of their work. Àti ìkejì nígbẹ́ torí iṣẹ́ wọn. The first one, their life. Ìgbé ayé wọn. So today we come to appreciate you. Àwa àdùn àlọ́ pé ẹ̀kọ́ iṣẹ́. For your for your life. Ah nílẹ̀ yọ̀ǹda yìí láti fi ran àwọn èèyàn lọ́wọ́ pé ẹgbẹ́ blessing unto others. You have been blessing people blessing today we come to bless Amen. Hallelujah. somebody that is that is imparting life, doing this, doing that, day and night, doing fasting, doing BG, doing commandment, doing this, doing that. What that person too need to be to be reciprocated. Ẹni tí ó jẹ́ pé ó ń ràn àwọn èèyàn lọ́wọ́ ẹni láti dúpẹ́ lọ́wọ́ rẹ̀ náà pé. Don't be doing somebody that is higher in certain hierarchy to come and honour such a person. Bẹ́ẹ̀ni. Now what are we talking about? The second reason is because of their work. Nítorí iṣẹ́ wọn ní ìdí kejì. Their impact. Ipa wọn lórí ayé àwọn ènìyàn. The good work they are doing. Iṣẹ́ rere tí wọ́n ń ṣe. So Second thing why we are here, we are here to appreciate your work, to celebrate you. Láti dúpẹ́ pé iṣẹ́ gidi lẹ̀ ń ṣiṣẹ́ rere lẹ̀ ń ṣe. Ìkẹta. The third reason is we are here to encourage you. Èyí kẹta ni wípé látò ti sọ fún yín pé ẹ má jáwọ́ iṣẹ́ rere tẹ̀ ẹ̀ ṣe dúró ẹ tẹ̀síwájú. I am a king. Ọba ni mí. A certified king. Ọba tó jẹ́ pé wọ́n lù ló tẹ̀ mí. The day I, I stood before Ààrẹ Bàbá ìjọ tí mo dúró níwájú Gani Adams. it's me and my colleague. èmi àti bàbá mi. to give him this honour. láti fún wọn ní àmì ẹ̀yẹ. there are eh, several kings. àwọn ọba. in Nigeria. àwọn ọba ńláńlá wà nílẹ̀ Nàìjíríà. and abroad. àti ìlú òyìnbó. my kingship is not only limited in Nigeria. ọba tèmi ò ní Nàìjíríà ó tún lọ sí ìlú òyìnbó. in our international kingship forum. ní ibi pípa àwọn ọba Nàìjíríà àti ti ìlú òyìnbó our own international kingship rọta form. he is the president in Nigeria. àwọn ni president ti Nigeria. by the grace of God I am the international president. èmi ni international president but àwọn ni president ti ipa Nigeria. so I know what I am talking about. nǹkan tí mò ń sọ ó yé mi bí ò bá tiẹ̀ yé yín. so we come to encourage you. àwa láti sọ pé ẹ kò ṣe àlàyé. now you know that I am also an archbishop. èmi gan archbishop ló jẹ́ pé òjíṣẹ́ ọlọ́run. not just a bishop. kò kí ṣe òjíṣẹ́ ọlọ́run dáhùn. archbishop. archbishop ni wá. likewise my king. àti ọba bàbá tó wà lẹ́gbẹ̀ẹ́. they are both archbishop. archbishop ni wá. when want to dress in a bishopric dress. Tàbá jẹ́ ká fẹ́ jẹ ká wọ aṣọ aṣọ oyè wa gangan. You must be dressed like this. Mi ní wọ aṣọ bí mo ṣe wọ yìí. You want to go and consecrate bishops. Tàbá jẹ́ pé ọ̀dọ̀ àwọn bíṣọ̀pù la fẹ́ lọ. Tàbá fẹ́ lọ fi bíṣọ̀pù jó oyè. Eh, you don't dress like this. Àní aṣọ oyè wa gbogbo aṣọ wa la máa wọ. So we come to encourage you. Àwa láti wá sọ pé. The reason is that. In the work of God, there is a lot of discouragement you will see as a woman of God. Nínú iṣẹ́ Ọlọ́run, àìmọye ohun tó bá bu omi I am talking from experience. Mo ń sọ nípa ìgbà tí mo ti rí nínú iṣẹ́ Ọlọ́run ni. Some people you will fast and pray when they get breakthrough they will not remember you. Ọ̀pọ̀ ni tó jẹ́ ó ti lara mọ́lẹ̀ mo gbàdúrà lóru tọ́nà bá lọ tán wọ́n lọ nìyẹn wọn ní rántí yín. it is when they have problems. ìgbà tán bá ní ṣòro náà máa pe aago yín pé bàbá ó tún ti ṣẹlẹ̀ o. so so we come to celebrate you. a wá láti wá sọ pé à a wá celebrate yín. we come to appreciate your work. láti wá ṣe pé iṣẹ́ rere tẹ̀ ṣe. we come to encourage you. láti tún ti sọ fún yín pé ẹ má dúró síbi tẹ́ ẹ jáde o ẹ gbọ́dọ̀ tẹ̀síwájú. because we are giving you pẹ̀lú ohun tá a fún yín ní ìsìn. you must not be discouraged. ẹ má jẹ́ kí kankan domi sí yín lọ́kàn. you must not retire. ẹ má jẹ́ kó rẹ̀ yín. you must be refiring your anointing. lójúmọ́ ẹ jẹ́ kí bátìrì yín kó máa ṣáàjì kalẹ̀ torí àwọn tó fẹ́ plọ́ọ̀gì tó fẹ́ ra yín wọ́n pọ̀ gan-an. and anointing àmì olóró ọlọ́run kò lè ní fi sílẹ̀ lórúkọ Jésù. I love that one. I love that. I hear that one. Can you celebrate that day for me? Ẹ jẹ́ pàtẹ́wọ́ fún mi. Ẹ má jẹ́ ikú tó ká tó pàtẹ́wọ́ fún mi. That's right. According to that. I'm coming to that. Hallelujah. How many have I said? I'm ti sọ mẹ́ta. Now number four. The Ìkẹrin. The fourth reason why we are here ìdí kẹrin tá wà níbí ni pé. we come to challenge your followers. àwọn tó ń tẹ̀lé yín abẹ́ sọ fún wọn pé iṣẹ́ dé ọmọ aláṣẹlà. that they should emulate your life. pé iṣẹ́ tẹ́ àwọn olórí yín ṣe ẹ̀yin náà gbọ́dọ̀ gbìyànjú láti máa ṣe bẹ́ẹ̀. and they should emulate your work. àìṣe yín àti ìwà yín wọ́n gbọ́dọ̀ gbìyànjú. they should not just be following you. kò kí ṣe pé kákan máa tẹ̀lé wọn gọ̀ọ́sù gọ̀ọ́sù. they should look at ohun rere tí wọ́n ń ṣe pátápátá ẹ nílò láti máa tẹ̀lé ká máa kíyèsí. your praise life. ìgbé ayé onígbàgbọ́ yín. and they should follow suit. wọ́n gbọ́dọ̀ tẹ̀lé. I believe all of you you will emulate that day. mo nígbàgbọ́ pé gbogbo yín bẹ́ẹ̀ bá tẹ̀ sí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ láti wákàtí ọ̀wọ́ ẹ lọ ẹ máa gbé ìgbésẹ̀. Can you clap for yourself? ǹjẹ́ lè pàtẹ́wọ́ fúnra yín ẹ pàtẹ́wọ́ ẹ lọ́wọ́. number five. ìka ọ̀hún. wáyé àjẹ́ now, this program you are seeing is being recorded live. Ohun tá à ń ṣe yìí, wọ́n ń wò káàkiri àgbáyé ni. It's going to be on our internet, on Instagram, on YouTube and several other social media platforms. Gbogbo àwọn ìjára bí ajere ibẹ̀ náà. We use this platform to make the people of the world, the global world, to know that our esteemed awardees we we value them. àwọn arílẹ̀ àwọn jẹ́ èèyàn so ọ̀làpẹ̀ wa gbogbo àgbáyé mọ̀ pé wọ́n ṣiṣẹ́ takuntakun. anybody we award. ẹnikẹ́ni tá a bá fún ní àmì àfi oyè. we let people know the world know that they are reputable personalities. a máa fẹ́ kí gbogbo àgbáyé mọ̀ pé wọ́n kájú òṣùwọ̀n. they are they are well recognized and good people iṣẹ́ dáradára iṣẹ́ rere náà ń ṣe. number six. ìkẹfà. why we are here. ìdí tá a fi wà níbí ni wípé. to give this honour. láti fún wọn ní àmì ẹ̀yẹ. is because. ìdí ni pé. we make our awardee to know. a máa jẹ́ kán mọ̀ wípé. that when they are alive. nígbà tán wà láyé. we celebrate them. a a a tún ṣe kí ni o a a celebrate wọn. precious flower, our loving rose. We take it and put it in their hands when they are alive. Ìgbà tán wà láyé wà ní wọn lọ́wọ́ kò kí pé ìgbà tán bá kú tán la máa ra flower la máa gbé lọ síbi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bójì wọn. Daddy has completed work ṣàlàyé gẹ́gẹ́ bí ohun táwọn ń gbìyànjú. so we don't want to wait until when God has taken them away with them. kì í ṣe pé ìgbà tọ́nà bá gbá wọn lọ sókè ọ̀run tán lẹ máa sọ pé bẹ́ẹ̀ fi lọ́rọ̀ ẹ máa wá kúnlẹ̀ ẹ máa ṣe rẹ́súrẹ́sú mọ́mí àgbára yín ní mọ́mí débi ipa nígbà tó wà láyé. Daddy we love you. no when they are alive we love them. ìgbà táwọn àlàyé ẹ fẹ́ràn ẹ fìfẹ́ wọn ẹ ṣe ẹ ṣe. I am going to see a máa dẹ̀rí nísìnyí. finally. lópin. why we give this award. ìdí tá a fi fún wọn lámì ẹ̀yẹ we use this award to preach gospel. láti wàásù. that one day. ni pé níjọ́ kan o. what we are going to see now. ohun tá a fẹ́ rí nísìnyí. we are going to see it in heaven. a máa rí lọ́rùn. that everybody. pé gbogbo wa pátápátá. You will stand before God. A máa dúró níwájú Ọlọ́run. And God will stand like, like me. Ọlọ́run àwa dúró níwájú mi gẹ́gẹ́ bí mo ṣe dúró níwájú yìí. As king of kings. Gẹ́gẹ́ bí ọba àwọn ọba. And lord of lords. Àti olúwa àwọn olúwa. He will now give you your reward. A wá fún ẹ ní gbogbo èrè iṣẹ́ tó o ṣe. We we call it award. Àwa pè é ní àmì But Jesus call it reward. Ṣùgbọ́n Jésù Kristi sọ wípé. Revelation twenty-two verse twelve. He said. I, I come quickly. Only ní mo And my reward is with me. I will give everyone of Láti san fóníkálukú It is because of. You see that I mentioned that because of our work. Nítorí iṣẹ́ wọn. So you too because of your work. Nítorí iṣẹ́ You will stand before God. That day we receive award like this. bóyá yìí náà máa rí irú nǹkan báyìí gbà. or they will say go away from me you work hard. bóyá a máa wọ́n máa sọ fún yín pé ẹ kúrò lọ́dọ̀ mi ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀. I said that will not be your portion of Jesus. èmi gbà á fún yín. without jẹ́ ìpè yín o. without wasting my time. láì gbà mí lákòókò àti gbà yín lákòókò. I am here with with me. Oh. Uh, oh. the president, the national president, national president of Kings and High Priest of God Assembly International and also the members of the officials, international officials, the national officials, they are here with me. I have the pastor, Shipe, uh, Tom, Tom, Tom, <laughs> Tom, okay. Please, can we celebrate her? Ǹjẹ́ àdìbàdì ẹgbẹ́ ẹgbẹ́ àpàtẹ́wọ́ fún wa? Àwọn àgbẹ̀dá kí ẹ ní ìṣẹ̀lẹ̀. Àwọn àgbẹ̀dá kí ẹ ní ìṣẹ̀lẹ̀. ID there. It is on the pastor. He's a pastor. So I'm remembering the evangelist now. So I also have the apostolic mother here, Deborah. I work for my God. I can work on I have a, I have a, my evangelist A1. Ẹ pàtẹ́wọ́ fún wọn, ẹ pàápàá tẹ́wọ́, princess Okáwọ́rọ̀. The last and not the least, I'm also here with my elder, elder party ẹ̀dàbà ẹ̀bàdà ọ̀fun wọn. So from our new nation, we are presenting this great honor to you. Please, are, are, are, you, are they permitted? Are you permitted to come here? Yes. Please, can you come out here? All of you. Let me have the award, please. Káàbọ̀ sí ilé wọn wọ́n ní ìjẹun tí wọ́n wọ́n You dábì wa gan-an nínú oyún wọ́n máa ṣe èsì fún wa. ẹ dákọ̀ ìmúlọ́mú jáde fún wọn lọ́wọ́ ẹ̀bùn You adéògùn àti kínní kan la fi ṣe ẹlẹ́kọ̀ọ́ fún. ó sì wà nínú ọ̀tà wa ti dé. mo dẹ̀ wọ́n ti ká àṣọ tẹ́lẹ̀ náà sọ wípé orílẹ̀-èdè lọ́rùn ní tiẹ̀ di ọba ńlá ṣùgbọ́n àṣọ tẹ́lẹ̀ tó fẹ́ sọ ètò mo fẹ́ jẹ́rìí sí i mọ́ mi bọ́ lójú tó lè mọ́ Christian kan jẹ́ ká dúró ọlọ́run lọ́tù nínú orin tí mo kọ lẹ́nu mo kó ti ẹ̀mí tó máa létí mo kó ti Hebrew six verse ten ọlọ́run nígbà tó ń ṣètò sá ní twelve mo lọ sí ẹ̀ẹ́dínlọ́ ìdílé pẹ̀lú sábẹ̀ sí kọ́ ní mọ́tò wọ́n ní mo wọnú mi sí dé ibi rẹ̀ ṣe pé àwọn ọmọ tó mọ títí wọn gbọ́ náà ń gbọ́ tí wọn ò gbọ́ náà ń gbọ́ tí wọ́n ṣe àti sọ́fẹ́ burúkọ ọlọ́run jẹ tó ń ṣe òun ọlọ́run máa kọlu wọn máa lá wọn mọ́lẹ̀ pé wọn jẹ́ kí ògo iṣẹ́ tí mo ṣe kó burú wọ́n ṣàtúnṣe yẹn pọ̀ ṣùgbọ́n mọ́júmọ́ ìlú wọn lálàyé pé ọ̀nà yẹn ìgbà tí mo ní kó ṣe títì yẹn nínú ẹbí nínú owó ènìyàn ó ti ń wú pé ṣe gbàtà ẹnìkan wá fi símẹ́ǹtì mẹ́ta ṣọpẹ́ ìrọ̀lẹ́ la rántí ẹ̀ṣá bá ṣe gbogbo ibi tí a ṣe mo ní tó fẹ́ sún mi tó yá máa ń ṣe ọ̀rọ̀ ìdájọ́ wa tó kẹ̀kẹ́ ṣé mo rọ nínú ṣọ́ọ̀ṣì nínú àdébí tí ó fẹ́ tẹ̀tì ṣùgbọ́n ẹ̀mí náà wá sọ pé àwọn tó wà nínú ìjọ wọn kò gbó ṣẹ́yìn wọn ọ̀pọ̀lọpọ̀ ń tún nípa oríṣiríṣi pé ṣùgbọ́n àwọn àlejò ń bọ̀ àbí ó ní àwọn àlejò ń bọ̀ tí wọ́n máa ní iṣẹ́ aláìníṣẹ́ tó pé ẹ̀rí ni wọ́n kọ́kọ́ ní olóko ọmọ méje bẹ́ẹ̀sì ni mo lórí pé mo ti kú mo ní kí n tó dé wọ́n yọ ọ̀dà lórí ọmọ kan wọ́n dẹ̀ yọ ọ̀dà lóòótọ́ mo lé ní mẹ́ta wáyé sí ọlọ́run wájú mi mo ṣe wà lóyún ìbílẹ̀ yorùbá gbogbo kí ni ẹ̀kọ́ fún mi láì lẹ́yìn ìgbà yẹn mo ti travel ètò ìròyìn fún kí ni máa ń lo gbogbo àwọn èèyàn ló wà ní bàbá mi èdè náà is there for for ẹni tí ẹ wọ́n ti wọ́n máa sọ ọmọ lẹ́nu bẹ̀rẹ̀ ọmọ ìbí ọmọ yín méjì ṣàkóso ọmọ lọ́wọ́ ṣàkóso ẹ̀yọ́ ọmọ. lọ mà ní lọ síbi òkú ẹni tá a lá fẹ́ràn tó wá sọ pé àkókò lọ kàdá ìpèlè lórí wọ́n ìta àsìkò gírèsì wọn lójú ọdún wọn. pé àlejò pọ̀ bí ìjẹta sí èyí ṣe ṣe ìdílé ọ̀nà ìjẹta ètè bá a ṣe tó nínú gbogbo ẹgbẹ́ sẹ́kúrẹ́tì ọ̀hún ọ̀hún ọlọ́run ìdílé. What we are about to engage is highly holistic, is divine, is spiritual, and is honorable. So, on behalf of our new imagination, situated in the Oceania Island uh, near Australia, which, by the help of God, before the end of this year, will be migrating to the new nation. If you want to know more about this new nation I'm talking about, I'm going to talk to mommy. She will, she will give you information about it. So we are having a program at uh, mommy's place. Am I right? For this Friday by six o'clock in their place at the mommy there. It's going to be very powerful, and it is orchestrated by the new country i That is the one behind this honor we are presenting to you today. So, on behalf of God the Father, Son, and the Holy Spirit.

On behalf of our new nation, the UN Nation, I 啊，能够吃饱没？ Gnosos Kingdom. Wow. UK. We hear that. we hereby confer confer on you today outstanding religious ambassador and global diplomat eminent icon award 2022. Yes. I pastor you the name and blessed God àwa ti mẹ̀rí ṣe mí lógo ògo worldwide. in collaboration with International Societal Impact Institute, UKE, with the registration number, we hereby confirm this outstanding religious ambassador slash global diplomatic eminent icon five star award 2020. Wow, wow. Reverend Olawale

dated today, 15 October 2023. Congratulations. Signed by the International President. think is a very good man. He's one of the person that gave us some viable information because we have to make inquiries. Like I said, I don't know where I'm going. Let's have a visit. before we live here? are here, what they are going to do in support of our, we have a project of over 100 million naira, which we are, you know, we are having the program this week Friday. So, what God will put in their mind to support the project with, to facilitate our vision, we are empowering youth, vulnerable youth globally, you know, and uh, Today, they have been, both of them have been appointed as our ambassadors. So, as from henceforth, they are now ambassadors. So, uh, then after that, I will call some people that love that they are born. You, you know what to do? You want to do? You want to support them in their capacity as ambassador. Whatever God can use you to support their own capacity to, to promote the name of this church. By the time we are traveling around, you are mentioning certain names of churches of people. So you can also be able to rate your church as one of the church that has really supported our vision. God bless. laid there that the one that has been our backbone nígbà tí títọ́ ọlọ́run àjẹmọ́ kankan and if God doesn't want this to come to pass it won't work it will never happen nípa ọlọ́run ni àti ọlọ́run bá fi sí èdè lọ́kàn wọn ní ẹ bá dárúkọ pé àwọn kan wà ní ibi kankan ọlọ́run tó fi sí yín lọ́kàn náà ọlọ́run ní fi yín sílẹ̀ lórúkọ Jésù and that's yòdìn tẹ́tí ru rere ro èèyàn wọn ní ẹni tó bá ru rere ro Jerusalem òun náà sì kíjọ òun náà sì rere ibi tí ẹ̀ tí ẹ̀ ti ro kan ìgbéga lórúkọ Jésù ọlọ́run àgbẹ̀yìn náà ga o tẹ́tí fẹ́ ìtẹ̀síwájú ìjọba ọlọ́run ohun tó dé lórúkọ Jésù ọlọ́run ajẹ́kẹ̀yìn náà tẹ̀síwájú I really appreciate uh, spiritual fathers that are here and everyone tí wọ́n wá tán fi àkókò wọn kalẹ̀ láti wá fún wa ní award yìí no amount of money ní paid tó tó kan fún yàn ní award recognition àìmọye àwọn tó jẹ́ pé tán fi kú wọn ti recognize wọn wọn mọ̀ pé wọ́n exist wọ́n á dẹ̀ wọlé wọ́n á jáde something happen yesterday Solomon was saying in okay, ẹ wo gbogbo àwọn tó wà níbí ẹ wo bàbá tó jẹ́ kí wọ́n fọwọ́ páàkì ẹ̀ wọlé òní gbogbo àwọn èèyàn dìde fún níbi wẹ́ẹ̀dì tá a lọ lánàá wọ́n fọwọ́ páàkì bàbá yẹn wọlé lò and people were still aiming àwọn tó dẹ̀ gbé mọ́tò ńláńlá wọlé wọ́n ti ẹ̀ recognize wọn pé wọ́n dé so ọlọ́run ló máa ń jẹ́ kí nǹkan ṣẹlẹ̀ àná ọlọ́run tó dẹ̀ jẹ́ kí ọjọ́ ẹ̀mí wá sí ìmúṣẹ ọlọ́run ní ìwá sílẹ̀ I appreciate you sir appreciate you sir I appreciate everybody inú yẹn á dùn kálẹ̀ ohun rere tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ God that has been with you from the beginning will be with you till the end lórúkọ Jésù àwọn tó máa ń jẹ́ kó súyàn tó jẹ́ kó rẹ̀yàn lórúkọ Jésù kan bá tiẹ̀ dìde wọn ní lágbára lórí adé wọn ní nínú ayé àwòrán ìfọ̀njú ṣùgbọ́n ìtújú káfọ́ ṣe kéde òun ti ṣẹ́gun ayé ọlọ́run promise wa pé kò ní sí ìpọ́njú kó máa wà ṣùgbọ́n sọ pé ó máa wà pẹ̀lú wa no matter the situation. And uh, uh, as everything, I also tell, say to the minister in charge, I normally call her three in one. If not because of her, as the minister in charge, I will not be recognized. It's because of her. That is why I'm recognized. Me to Teach me. So, torí wà lẹ́gbẹ̀ẹ́ ara wa, òun ni àwòrán yẹn ṣe tàn dé ọ̀dọ̀ mi. I say thank you. May God bless you. Ó ti dúró lẹ́yìn iná òwúrọ̀ sí ọkùnrin tí ó kéré yìí o. Ìgbọ́dọ̀ níṣẹ̀lẹ̀ lórúkọ Jésù. I really appreciate you. Thank you. Thank you. Thank you. May God bless you. Thank you. I ṣe gbọ́nsà. Thank you. Kábíyèsí àti gbogbo àwọn sísá náà tí wọ́n jẹ́. mi ta sí kí ni máa yẹ iṣẹ́ ọwọ́ mi rò kí ni máa mọ bí ṣe máa máa lọ síwájú kí má bàa wọ ẹ̀yàn kí má bàa ṣubú gbogbo ẹ̀yà bí ọmọdé dúró rẹ̀ wọn ò fi wọ ọmọ ká iṣẹ́ ìránṣẹ́ yóò ní bàjẹ́ ẹni tó máa ta epo sí àlà àti iṣẹ́ tẹ gbé kalẹ̀ yìí. Ah, ní ìmọ̀ tẹ bá ti mọ̀ náà kó pa òun gan ni gbogbo tẹ wá kó àti ẹgbẹ́ fò wọ́n kó jọ tọ̀ sọ́talẹ́ lọ́sàn án mọ́yé gbà kó máa wá sí ọ̀hún yẹn àwọn aláboyún àti olóríṣiríṣi náà ló ń gbàdúrà à wọ́n sọ pé ilé àdúrà tà á sẹ́wù ṣùgbọ́n mo rí gbàdúrà yìí gbáyà àti ìkọ̀mí tó rárá à lọ pẹ́ ní sáyẹ̀nsì òun náà ló mú àwọn sí ẹ̀ gbàgbé òòtà gbogbo bí tẹ bá dé àyà máa gbà ẹ̀rẹ̀ tí ìjọ àpò torí pé ọlọ́run máa ran ẹ̀yìn àti àwa náà lọ́wọ́ kọjá ìdígbà rò àwọn kan tó lọ́run fẹ́ nìyí wọn báwọn bí ìmọ̀ ẹni tó wà sí báwọn bí tí wọ́n fi kó rẹ̀ bíbélì gan sọ bọ́tà wọn bí wọ́n máa rò ká ní wọ́n sọ pé mo ní àwọ̀dù tó bẹ́ àwọ̀dù ní ẹ̀ẹ́dì ní animation federal democrat ìlànà ọ̀pọ̀lọpọ̀ ló ṣàṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ìjọ lẹ́nu gbogbo ìtẹ̀dúró tì mí lákùnrin àpasádọ̀ wọn àdváísà gbogbo èyí wọn tí mo ń wò yìí gbogbo èyí màmá tí mo ń wò yìí ọ̀kan ti lọ ṣùgbọ́n èyí dúró ó ní dídú ẹjọ́ tolúwa ọlọ́run á dẹ̀ ká mi bí ilé rẹ̀ orí pé tí òfin ṣe kólúwa bá gbé fún wa kí làwọn ò bá máa wí tí àwọn kò ṣe ọ̀gá mi àdúrà gbé mi gbàdúrà fún yín ògbó yín ló máa ta yín àní tí wọ́n bá ń gba kámẹ́rà ní fifteen wọ́n gbà tẹ mi ìbá ní seven ní mi ìbá ní mo lówó ìbá ní tí mo jẹ yín àní mi tí ẹ̀ sọ this man will accept it ìmọ̀wọ́ tí mo ṣe orí lọ́wọ́ mo lọ sí àjọ̀dún dọ́kun nínú orí ibi mo lè gbàgbọ́ orúkọ mi mo gbàdúrà fún ẹ̀ ní ṣògo ìjọ náà níbi gbogbo tàtiwá á máa gbèrú sí i ìmọ́lẹ̀ yín á tọ́ dáàbò ẹ̀ mo gbàdúrà fún yín ẹ̀ ẹ máa yìí di president gbogbo àgbáyé ọba gbogbo àgbáyé la jẹ́ apart from the ti ẹ̀ wòlíì àbí bàbá jòwó ibi tó bá ń pè é sílé ẹ̀ ní tẹ́lẹ̀ yẹn bẹ́ẹ̀ mọ̀ wọ́n bá wọn dàgbà láàrin àwọn ọmọ kékeré yìí ọlọ́run kan tó máa appreciate nìyẹn kò wá ní ìpè doesn't mean that uh, the elders is playing with, with us. And uh, definitely we should do something wrong with them. For that, because when we preach them, when they come out manifest, because I want something on to one and preach. We need to shut the door with multitude. Wọ́n gbàdúrà àwọn èrò throw a rẹpẹtẹ That's about òkú ayé yín jẹ́ nílé kílé tí kálukú wa ti jáde wá ọlọ́run tilẹ̀ kò mọ́ wọn. ọlọ́run mo dìde lẹ́ni tí èmi jẹ́ pàtàkì níjọ́ tí mo ràn kọ́ ni owó bá mi ò ṣàánú fún ẹ̀yìn mọ́ dáàdì ọlọ́run sì bèrè pa mi ìyá ò dẹ̀ tí ì jẹ́ mi kí n kọ lẹ́tà sí wa pé ẹ jọ ẹ wá gbà ìyá ò ní jẹ ìdílé ìdílé kálukú tá a ti wá ìyá ò ní jẹ wá mo gbàdúrà láti wí kábíyèsí lórí pẹ́sidẹ̀ntì lórí gbogbo àwọn èèyàn lórí ọ̀gá mi èdè lágbára náà ní rí ìjà wù mí. sí nǹkan orin ẹ̀ ní rí jàkulẹ̀ eléyìí tẹ ṣe àtàwọn bàbá tí wọ́n ṣe ní agbára ọlọ́ àti bí tẹ́ ti ṣe wá ó gbàdúrà ọba tí ń sọ ọjọ́ fún kálukú bàbá mi sọ ní ojúgbẹ́ ẹ̀ ní kábàámọ̀ ẹ̀mí adẹ́kùn èmi náà lágbára láti sẹlẹ̀bírẹ́tì yín alẹ́ mi náà lágbára láti èdè láti sẹlẹ̀bírẹ́tì yín mi ní múnú mi dùn lẹ́nu ọlọ́run jọ mọ̀ ń bẹ̀ lọ́dọ̀ múnú wọn. ohun tó tayọ òògùn tó tayọ ohun tó yẹ wọ́n tó yọ òògùn táyé tó bá fi mọ̀ wípé wọ́n tún wọ bí wà ìwà lẹ́nu ọlọ́run bá mi ṣe fún wọn ẹni tó lọ fún alágbà rẹ ẹ̀mí ìrìnà rẹ wọn bí a ṣe ní kó lùdí kó bẹ̀ mọ́ Jésù lọ. Can you give a round of applause